aláròye máa wí o. àtìmọ̀ sẹ́nẹ́tọ̀ tó ń ṣàtìlẹ́yìn fáwọn olùwọ́de làbújá wíkẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa làbújá ọ̀gbẹ́ni yẹsan wíkẹ́ sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò nílùú àbújá ti mọ sẹ́nẹ́tọ̀ kan nílé ìgbìmọ̀ asòfin àgbà tó ń ṣàtìlẹ́yìn gidi fún àwọn olùwọ́de tó ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn láàrin ìlú wíkẹ́ sọ̀rọ̀ náà di mímọ̀ lẹ́yìn ìpàdé pàtàkì kan tó wáyé láàrin òun àtàwọn ọ̀gá aláàbò ní ìlú náà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. ó ní láìpẹ́ ni sẹ́nẹ́tọ̀ ọ̀hún sọ fáwọn ẹ̀ṣọ́ aláàbò kan nílùú àbújá pé kí wọ́n tẹ̀lé mọ́tò tirẹ́là ńlá kan tó ń lọ gbé oúnjẹ fáwọn tó ń ṣèwọ́de náà níbi tí wọ́n wà kí wọ́n lè rí oúnjẹ jẹ Wike ni àwọn ọlọ́pàá máa tó ránṣẹ́ pé aṣòfin ọ̀hún láti wáá sọ tẹnu rẹ̀ nípa ẹ̀sùn tán fi kàn án ó ní lóòótọ́ ni àwọn aráàlú lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ilé wa láti ṣèwọ́de ìta gbangba ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè yìí àti àṣẹ ilé-ẹjọ́ adájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú àbújá ti sọ fún wọn pé wọn kò gbọ́dọ̀ kọjá àwọn ibi kan lásìkò ìwọ́de wọn èyí ṣe pàtàkì púpọ̀ fún àwọn aráàlú láti tẹ̀lé òfin náà kí wàhálà ńlá má bàa wáyé láàrin ìlú ohun tí adájọ́ ilé-ẹjọ́ wí nìyẹn bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ fojú sùnùkùn wo ọ̀rọ̀ àwọn olùwọ́de tí wọ́n láwọn ń lórí bí nǹkan ṣe rí tí kò fararọ láàrin ìlú ìgbàgbọ́ wa ni pé ìṣèjọba democracy là ń ṣe kì í ṣèjọba ológun a gbọ́dọ̀ gbọ́ ara wa yé dáadáa a sì gbọ́dọ̀ tẹ̀lé ohun tí òfin wí ẹ̀tọ́ àwọn aráàlú lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti ṣèwọ́de ìta gbangba ṣùgbọ́n kí wọ́n ṣe é lọ́nà tó bófin mu là ń sọ ìjọba orílẹ̀-èdè yìí gbìyànjú láti ṣe ohun tó máa máyédẹrùn fún àwọn aráàlú láìpẹ́ yìí àwọn aráàlú ni kí wọ́n ṣe sùúrù fúnjọba adájọ́ ilé-ẹjọ́ gíga kan làbújá ti sọ ibi tí ẹ gbọ́dọ̀ dúró sí lásìkò ìwọ́de ọ̀hún ẹ má kọjá ibẹ̀ pápá ìṣeré olóògbé MKO Abiola ni adájọ́ ní kí wọ́n ti ṣèwọ́de náà kì í ṣe kí wọ́n máa rìn káàkiri àárín ìlú kò sóhun méjì tí a ṣe lòdì sí ìwọ́de ìfẹ̀hónúhàn náà ju pé ó ṣeé ṣe káwọn ọmọ gànfẹ́ já ìwọ́de náà gbà mọ́ wọn lọ́wọ́ kí wọ́n sọ di wàhálà ńlá bẹ́ẹ̀ bírú nǹkan báyìí bá wáyé làbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa kí lẹ rò pé àwọn àgbáyé máa sọ nípa ìjọba ààrẹ Tinubu Àbújá yìí ni àwọn òyìnbó àtàwọn aṣojú ìjọba ilẹ̀ òkèèrè pọ̀ sí Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.